ìmọ̀lọ́lá díínì ọ̀gbun ògbé kéèyàn wá mọ̀ bọ́ba ṣe pẹ́nu èyí tí ò ní jẹ́ kọ́ kọlùgbà ọlọ́run dandan ni òun lẹ́rìí pé kọ́dà ń gbà tọ́lúwọ́ sọnú alukur'an kẹrìm olúwa ní ìnàmá yakshalọ́ha min ibadihi alulama ìnàmá yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí bẹ̀rù ọlọ́run jù òun ni kíni òun làwọn tó bá nímọ̀ ìmọ̀ tọ́lọ́run al-ilmu ash-shar'i. Dr. Abdulkarim Abdulkarim Al-Khudairi nínú àwọn àgbàfà ní Saudi ni ẹ ń sọ àárín kan bí tí ó wúlò fún wa wọ́n túmọ̀ àyà yìí njọ́ kan wá ní àyà yìí njọ́ túmọ̀ pé ní. Ni gbogbo àfáà ni ó bẹ̀rù ọlọ́run gbogbo àfáà ni ó ṣe kíni ni ó bẹ̀rù ọlọ́run torí pé àyà ni innama yakhsha Allaha min ibadihi al-ulama wọ́n ní èsì lórí rẹ̀ ni pé naam torí pé ọlọ́run wí bẹ́ẹ̀ innama yakhsha Allaha min ibadihi al wọ́n ní tá a bá wá rí ẹni táwa ń pè láàfáà Saudi láàfáà yìí ti sọ̀rọ̀ o Nàìjíríà gan lọ́ba mu jù pé bẹ́ẹ̀ bá wá rí i pé wọ́n ń pè nìkan ní fadilatu sheikh wòlíì àlífà àbí gbogbo kìtà wa rí akira wa dókítọ̀ torí ká má pè wọn ara wọn <laughs> kutubu <laughs> gawusu gbogbo ntà léwu apera wa tí ò ní tuma kankan lọ́dọ̀ ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama tá a wá ń rí i pé aa ẹni yọ bẹ̀rù Ọlọ́run afa yọ bẹ̀rù Ọlọ́run bí Sheikh al-Kudari ṣe gbọ́n pé innama hafidha al-ma'lumat innama hafidha al-ma'lumat pé sẹ́mi pé yẹn lè ha nǹkan sórí kasi kpekpe wa deliver rẹ kó sì rí deliver ame yi wọn yastahiku ká pè láàfa mọ̀nítọ́ pé nílùú wa ńlẹ̀ yorùbá wọn ti sọ ni àwọ̀ kan sọmaráìsì pé olóko àáfàá ni àmẹ́ni tó bá jẹ́ àáfàá lóòótọ́ wọn láyà yìí ló jẹ́ ká mọ̀ pé méjèèjì ò lè pàdé alifujuru wal-ilm kéèyàn jẹ́ pòkì káwa ló ní mọ̀ ìmọ̀ ni ò sí ìmọ̀ tọ́lọ́hún àti tànàbí sallallahu alayhi wa sallam torí náà innama yakhsha Allaha min ibadihi al-ulama hadha ala lórí pé kíni àsinu tó lè máa lékún ìmánì ìbẹ̀rù ọlọ́run èèyàn òun ni kó nímọ̀ ń pa kí lọ́lọ́run fẹ́ kí sì ni ọ̀fẹ́ yóò jẹ́ kéèyàn ó lè lọ ibi tó fẹ́ yóò sì jẹ́ kéèyàn ó lè jìnnà sí ibi tí Olúwa bọ̀ fẹ́ ẹlẹ́kẹta at-ta'ammulu fi ayati llahil kawniyya wa makhluqatihi azza wa nínú àwọn practical ways tó yẹ pé níbẹ̀ yẹn bá ń lò yóò jẹ́ kí imáníyàn máa lékún insha Allahu ta'ala òun ni kéèyàn find the time ká find the time kí bíwọ nìkan náà ló jòkó ní ọba àmúbẹ kama fa'ala nabi sallallahu alaihi wasallam fi gari Hira bọ́bá yìí o rò pé a jẹ́ ń pe èèyàn kan kúnra mi ẹ wá ẹ wá ẹ ẹ ẹ jókòó kẹ ẹ ronú sáwọn àyà ọlọ́run ọlọ́run náà ló ṣe nǹkan báyìí ọlọ́run náà ló ṣe nǹkan báyìí ọlọ́run náà ló ṣe nǹkan báyìí irú ẹ̀ ń bẹ nù tí máa lékun ìmánì èèyàn òun ló ṣe wá àǹbá àti sọ̀hábàtì nàbíyì sallallahu alayhi wa sallam nínú wọn ni Mu'adh bin Jabal wọ́n fẹ́ yóò sọ̀hábà wọ́n ní wọn a máa pera àwọn irú yìí tí mo wí lẹ́ẹ̀kan nu pé bó o lè ṣe é níwọ̀ nìkan èèyàn lè pè èèyàn pé mo rí i pé ẹjọ́ mi ọ̀nà ìmúdẹ́yìn pẹ̀lú rìn ọjọ́ra wọn nípa tọ́lọ́hún ẹjẹ́ àjọjókòó ẹjẹ́ àronú ń pa ọlọ́hún ẹja ronú pa àwọn àmì ọlọ́run àwọn sọ̀hábì àmọ́ fara wọn pé ejilis bínà no mínú sáà no mínú sáà ẹ dákun ṣe ńjọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìmánì mùmíní ni wọ́n tẹ́lẹ̀ àmọ́ tí wọ́n sọ ni pé nasdadu ìmánà ejilis bínà no mínú sáà ayé nasdadu ìmánà pé jáde jókòó jáwa náà tiẹ̀ ro ẹ lè ṣí alukur'an karim àwọn àmì ọlọ́run tolùwọ́ba kà bí nù àwùjọ yín lẹ́yìn náà rí nǹkan kan láwọn àwọn àmì ọlọ́run ni pé ah ọlọ́run ló ṣe nǹkan báyìí ọlọ́run ló ṣe nǹkan báyìí nínú tí máa lékun ìmánì ọmọ anabi adama ni ẹ̀rí lórí eléyìí náà a rí nù suratu ali imran inna fi samawati wal ardi wa layli wan nahari la ayatin li ulil albab nínú àwọn ọ̀nà ziyadatul iman bi idnillahi ta'ala ẹlẹ́kẹrin qira'atul qur'ani wa tadabburuhu qira'atul qur'ani wa tadabburuhu ẹ̀dàkùn ẹ̀já mọ̀ ní ẹ̀ ṣé bàdà náà là á pè á mọ̀ ń bàdà náà ni àmọ́ o bá a sì pé ní ìbáàdà náà jẹ́ ìbámu yìí tá a fẹ́ wí yìí ká mọ̀ kéèyàn ó ní bó ṣe àyà mẹ́wàá bó ṣe àyà mélòó mẹ́wàá pé a ǹtí ké kódà àwọn àfáà máa pè ní aliwiridu liyawumi aliwiridu àwọn wíìrìdì dáadáa nu <laughs> wípé a mo gbọ́dọ̀ ka iye báyìí jùsù kan tẹ ẹ jẹ pọ sheikh abdulhamid <laughs> alápèjúwe kakọ gbé lórí pé àyà mẹ ojú ojú péèjì kuraani kan ẹjẹ àfi mara kò pé ní anything bí n bá kásù bá tán o gbàtí ma sábà rọrùn dùnú bóyá ń lọ bí iṣẹ́ ní seven thirty o àbí ṣe láàrin pé mo kásù bá kí n tó lọ wẹ a ń ké ojú ewé kan bọ́lọ̀ ń bá gbà yẹn láyé o lè kéjú bẹ́ẹ̀ lọ o lè kéru júùsù kan ìró èyí tí wọ́n wí ni àmọ́ ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wọ́ọ̀mọ̀ ní bàdà pé ní ìní ìṣèjọ́ kan tilẹ̀ ẹjọ́ kan ọmọ tí ó sì sú kì í má ṣe alukurani wò ìmọ̀ lẹ́kùn ìmọ̀ nìyẹn tọ̀ irú kurani wò la wá léyìn ọmọ sí wò <laughs> torí pé olúwa sọ alukurani kalẹ̀ bí ọ̀fọ̀ pé ẹ kàn máa ké kàn máa ké kìrọ àtòlùkùránì wa wọ́tẹ̀dẹ̀ búrú ọlọ́run bá wa sọ̀rọ̀ ni ìtumọ̀ alukurani kẹrìmù ni pé ẹ kàá ìmọ̀nà hudan linnaasi wa bayyinatin min alhuda walfurqan liyatadabaru ayati olúwa ni aṣọ kuraani kalẹ̀ kẹ́ lè máa ronú sí i àmọ́ bá a bá kó èèyàn mẹ́wàá kalẹ̀ nù ẹni tí ń ké kuraani jojúmọ́ náà lónìí agbára kaka la fi rí èèyàn méjì tọmọ ti ń ké tọmọ pé ẹ̀hẹ́n ntọ́lọ́ ń sọ nìyí bẹ́ẹ̀ ntọ́ wúlò ntàlù Kùránì ó fi wúlò fún yẹn nù o torí náà à ń gbara wa níyànjú pé inú àyà mẹ́wàá ta ní ká mú yìí àbójú bẹ́ẹ̀ lọ àbí kọ́dà kò tó bẹ́ẹ̀ rí i pé ní bó ṣe translation èbó ni bó ṣe ti Yorùbá ni báwùsá ni gbogbo èdè téèyàn bá gbọ́ alihamudulilayi wọ́n ti tú Kùránì sí i bọ́bá yìí páyà márùn péré lọ́ka ní ojúmọ́ kan wá bọ́ síbi ìtumẹ̀ n ti ń jẹ́ pé yẹn ké kura nínú o kì í ṣe àwọn kura <laughs> ni èyí wọ́n ṣe kura ni tọ́lọ́ ní a ké o kì í sì ṣe ni mo fi mú lórí àyà mẹ́wàá kì í ṣe dandan kọ́ pọ̀ bọ́ọ̀ bá lásìkò kọ́ pọ̀ àmọ́ mo ti wílẹ̀ kan ni o lè fi ra rẹ wí ẹni tó lásìkò tó kejì ẹ̀ tó pọ̀ o àmọ́ bó ti mọ̀ nínú bó ṣe àyà mẹ́wàá bó ṣe júzù bó ṣe hesibu mọ̀ ní bàdà pé a lójúmọ́ kan o wá time ẹ irú time tẹ̀mí from experience bẹ́ẹ̀ ni títà àárọ̀ bàárọ̀ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ wa kí là ń ṣe láàrin magribi àti ìṣáì nínú tí méjèèjì ò jìnnà síra wọn téèyàn bá ti plan program ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ní bá ti lọ magribi o wọ́n wà occupied títí tí ó fi di ìṣá ẹlòmíì nígbà tí ó bá fi lóhùn rìn wálé <laughs> láti mọ́sálásí àbọ̀yà kí ẹnìkan lójú ọ̀nà nígbà tí ó bá fi délé wọ́n tún ti pé e. wọ́n ti kódà yóò ṣèwù táìmù tiẹ̀ náà tọ́ba mọ̀ pé kọ̀sáyé ń rọ àárọ̀ èèyàn lè fi sí láàrin bẹ́ẹ̀ téèyàn bá dé irú Saudi ibi tẹ́mi ti rí experience yẹn nu. No téèyàn bá dé mọ́sálásí mọ́kà àti màdínà ẹ̀yẹ wò ẹ rí i pé pàṣẹ́ntéèjì ẹni tí ó jáde lẹ́yìn magribi nínú àwọn tó wá kéwọn bóyá ní o tó ten to twenty percent àwọn tí wọ́n níbi tí wọ́n ń lọ àpẹni ọba ní iṣẹ́ tí ó ṣe àbónibi ọfẹ́ lọ kọ́ mọ́ lọ àmọ́ most people wọ́n ti wọ́n ti plan yẹn pé à ah, ń lọ èmi ò kọ̀kọ́ mọ̀ nkẹ́ ráwọn yẹn kó pa àwọn ń lọ kí magribi ní mọ́sálásí ànábi ó sì tún padà dé ńgbà tí ó bá fi padà dé wọ́n tún pè ṣáì yóò ti plan táwa náà bá lè ṣe bẹ́ẹ̀ kò bá dáa púpọ̀ àmọ́ èyí tí ó fi wúlò bá a ti wí ni pé wátàdà bòròbò bàbá kí alukurani ọlọ́run ń bọ̀ sọ̀rọ̀ nínú tó kéni báyà mẹ́wàá ló ké lónìí gbọ́n tó wí bí márùn lókè lọ́la gbọ̀ntówí kò sí bó ṣe máa gbọ́ yíhun yóò máa lékún ìmánì rẹ̀ ní kọ́lọ́n kọ́ mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa o. khamisan ẹlẹ́ẹ̀karùn-ún al-iktharu min dhikrillah al-iktharu min dhikrillah gbogbo gbàtẹ́nu ọba máa wàrọ́ọ̀fù èèyàn sọ kò sí ẹ wo ẹ mẹ́jà tanra wa àdámọ́ ọmọ èèyàn ni pé ẹnu wa yóò lè gbó. <laughs> ẹnu ọmọ èèyàn sẹ kò lè dúró bí ọba ẹsẹ òun ṣe kàbọgá yìí wọn ni wípé bí ọba máa jẹ nǹkan yóò sì máa sọ nǹkan ntọ́lọ̀ ń dóhùn fún nù tí ìbá ipá rẹ̀ bá mú yàn pé kọ́ làwọn ò lè sọ̀rọ̀ àbí ọwọ́ àrùn ìjókòó báyìí ti ń gbọ́ ntẹ́nìkan ń sọ àmọ́ pé yàn ò ṣe nǹkan ẹnu yìí wí nǹkan èyí tí ó fi wá wí tí ó kó bọ́ ọ torí pé bákan méjì náà ni inú kọ́ wí tí ó kó bá yàn àbí kó wí tí ó láǹfààní arọ ọ̀nà tí mẹ́ni fi lékún ní ara wa kó e pé ní gbogbo ìgbà tí èèyàn bá ti rí i pé òun wà ló ń lè nìkan àbí pé àwọn kan náà ń sọ̀rọ̀ tọ́ ọmọ sọ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ torí pé wa ni níbi gíbà yìí eh, kọ́ra báwọn méjì àwọn mẹ́ta bá dó nísìnyí bẹ́ẹ̀ nìkan bá ti tọ́ba ti yẹsẹ̀ kó láàrin wọn nísìnyí ọ̀rọ̀ tiẹ̀ ní lóku inú tí ó sì lé ẹ gbọ́bọ́lọ́ ti júwe gíba ni ayuhibu ahadukum an yakula lahma akhihi maitan fakarihtumu ọlọ́ni ṣe ó ṣeéṣe fún yín kẹ́ ẹ máa bu ẹran ara èèyàn ẹgbẹ́ yín ẹ máa bu jẹ bí ọba ti rọrùn fún yín ẹ má sọ̀rọ̀ ẹ lẹ́yìn mọ́ àmọ́ n tá à ń sọ in essence ni pé bẹ́ẹ̀ náà ọba sọ oore yóò sọ dàkejì oore ara àwọn ọ̀nà táwọn afa wa sí lálàyé ni pé al-iktharu sẹ́rí ọ̀nà táwọn kan gbé àdìkìrí gbà lọ́jọ́ fẹ́ dàbí ìgbà tí ó le anabuwa Muhammad sallallahu alaihi wa sallam kò sì jẹ́ orújú arákùnrin kan wá bá anabi sallallahu alaihi wasallam pé ká anabi ọ sọ nǹkan kan fún un tó wọn máa ṣe ń gbogbo gbà anabi ní la yazalu lisanuka ratban bi dhikrillah gbogbo kọndíṣàn tó bá wà sáàjì ká hàn rí ọ máa tutù pẹ̀lú kínní pẹ̀lú ìrántí ọlọ́run ìyẹn ni pé kò dìgbà tí a bá wá fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tá a wá tẹ́ aṣọ àbí tá a wá dá àsìkò pé bàbá yìí láàṣà bíkìrì nínú súnàtà nẹ́bí o kéèyàn tó rántí ọlọ́run bọ́ọ̀ bá ń rìn lọ ò lè máa rántí ọlọ́run bọ́ọ̀ bá wà nù mọ́tò ò lè máa rántí ọlọ́run kọ́dà alukurani ní wa yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ardi rabbana ma khalaqta hadha batilan aya alukurani ni àwọn mùmíní wọ́n máa rántí Ọlọ́run bí wọ́n bá wà ń dùn wọ́n máa rántí Ọlọ́run lórí ìjòkó wọ́n máa rántí Ọlọ́run kódà bí wọ́n bá fi ẹ̀gbẹ́ lélẹ̀ ìyẹn ni pé kò sí hàlà kò sí condition téèyàn wà tí ò lè ṣe dhikrullah kó rántí Ọlọ́run kódà bó ṣe subhanallah alhamdulillah la ilaha illallah wala hawla wala quwwata illa billah allahu akbar gbogbo àwọn ọ̀nà wọ̀nyí la fi rántí Ọlọ́run. Ah, nínú tí máa lékún ìmánì ọmọ anabi adama ni ó di márùn àbí ẹ̀kẹfà takdimu ma yuhibbuhu allahu wa rasuluhu ala hawa nafs takdimu ma yuhibbuhu allahu wa rasuluhu ala hawa nafs gbogbo ìgbà tí bá fẹ́ kéèyàn ó ṣe kan kéèyàn ó ní kọ́rẹ́jì àti máa bira rẹ̀ pé ǹjọ́ ló ń fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ pé a ibi tí ọkàn mi darí mi pé kí n lọ yìí ó fẹ́ forí sọ ibì kan tí ọlọ́run náà fẹ́ kí n wà lásìkò báyìí ẹ jẹ́ mú practical example kan wá ń bẹ̀ wọ́n ọgbẹ́ni ó kúndùn bọ́ọ̀lù Arsenal <laughs> Man U ọlọ́run ọ̀sánú yín èyí tẹ́ ẹ tiẹ̀ fi bọ́ yìí nísìnyí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ nìkan bá ń tàn yín tẹ́lẹ̀ pé bọ́ọ̀lù ẹsẹ̀ haramu tẹ́tẹ́ tẹ́ ẹ fi bọ́ asínà máa ń yù yí ìbínú ọlọ́run gbogbo bí wọ́n ti ń lọ wò nísìnyí wọ́n ta ẹ̀ṣẹ̀ ńlá ni tẹ́tẹ́ fọmọ mùsùlùmí tó bá mọ̀ bẹ́ẹ̀ wọ́n wá tún fẹ́ fi àsìkò bọ́ọ̀lù wọ́n wá fi sásìkò ọ̀run ṣe é torí bẹ́ẹ̀ ọba máa ṣe practical test yìí fún rẹ̀ kò ní mọ̀ kó òun ti ń jó wọn ó pèrún mọ́sálásí ní one fifteen àbí one àbí irun ta lẹ́ni jẹ sábà máa forí sọ mọ́gíríbì àbí ìṣáì tọ̀sán náà máa bọ́ sí i kéèyàn mọ̀ wá lé bọ́ tiẹ̀ ládánwò kéèkó lára tiẹ̀ gbá àwò àlejì àmọ́ tẹ̀sí ara ẹ pé ní e aago kan náà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn ìgbà wọn náà ni wọn ṣe kíkọ fún match a kọ́dà dẹ́mi ọ èmi ò kí ọ lọ wò ó àmọ́ bí imáni rẹ ọba tí ì débi má wò sẹ́ kọ́ tiẹ̀ lé tẹ̀sí ara rẹ pé ǹjẹ́ mo lè lọ kírun náà kí n má kíá pé wọn ò jẹ hundred goals kí n tó dé tọ́rẹ́ lomi àdánwò bí gbàtọ́ ma kú fún ni pé kò rí ngbà wọn jẹ <laughs> àdánwò <laughs> bẹ́ẹ̀ bí o ti jẹ́ kankan lọ́dọ̀ tí ọfẹ bí ẹ ti jẹ àtìyájọ ọmọ ẹbí ọmọ rẹ pé mo wọn ṣeré òun dé lánàá àfi kí ọmọ ó dòkókó kọ kọ rìwáìndì gbogbo ẹ gbogbo ẹni tó lérò àdánwò báyìí ọlọ́wọ́ yọ yín kú o àmọ́ àwọn ọ̀nà àwo àtàn yín ìgbé ìmọ̀ ni lè mọ o lè mọ fẹ́ o lè mọ fẹ́ bíi táyà díẹ̀díẹ̀ arọ ọ̀nà tó lè fi máa rézì ẹ̀ ni pé wọn náà tiẹ̀ tíráì rẹ̀ pé ní ma yuhibbuhu Allahu wa rasuluhu ìfẹ́ tọlọ́hún àti ìfẹ́ ọkàn tèmi àwọn méjèèjì fẹ́ forí sọra wọn èwo ní gbé kalẹ̀ èwo ní mú kọlọ́nkọ́mọ́sá ṣe rọrùn fún wa o eléyìí wọn àfi ṣàpèjúwe àpèjúwe wa pọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n ń kìlọ̀ fún náà pé ọjà tẹ́ ń tà yìí yá <laughs> ọlọ́run ọ̀fẹ́ àmọ́ dúró lórí pé ní à ah, ah, ọ̀nà ẹsẹ̀ tí wà nù o ọ̀nà ẹsẹ̀ ọ̀nà ẹsẹ̀ tiẹ̀ ọlọ́run sì lóhun ọ̀fẹ́ ẹ wá wà níbì kan mo wà nílùú kan kì í sọ̀fà o <laughs> kì sì ṣe lọ́yìn náà o àwa ń bi nìka o gan alẹ́ nìkan mú wa ẹgbẹ́ ta ló mú wa bàbá kínní kan <laughs> ọlọ́tí bàbá kínní ọlọ́tí ọlọ́run fàlùbáríkà sí yìí. <laughs> sẹ́wọ̀n pé kọ̀ mọ̀ràn lọ́rùn ọ̀daràn mẹ́rẹ̀ gbogbo ru àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú ká máa wò pé ní ìfẹ́ inú tèmi òun ló ní í ṣe nǹkan báyìí àmọ́ wọ́n ní ọlọ́run ọ̀fẹ́ èwo mọ́ wá jù lẹ̀ ṣètò ọlọ́run ni torí irú eléyìí tí mo mú wá lẹ́ẹ̀kan ni ẹlòmíín kírun àmọ́ yóò wá jẹun pọ̀ lẹ́yìn bọ́bá sago mẹ́sàn-án alẹ́ wọn tó parí bọ́ọ̀lù wọn ńgbà wọn ni ó tó wá kí magiribi ńgbà wọn ni ó tó kí ìṣáì ògbéfẹ́ ọlọ́run ògbéjúlẹ̀ ìfẹ́ tọkàn rẹ bírò eléyìí ń bá ti mọ́ ọ la ọlọ́run mẹ́jọ bá débi kò ní padà kí wọn ma torí mo ti wílẹ̀ kan ìmánì bí n bá ń yọ bí n bá ń yọ ó lè padà yọ tán ọlọ́run mẹ́jọ ìmánì wọ́ yọ tán díẹ̀ díẹ̀ díẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀keje. حضور مجالس الذكر والحرص عليها nínú àwọn tí a lè ṣe practically tí ó jẹ́ kí imáni wo lékún òun níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run majalisu dhikri fi lugati as-sahaba wa fi lugati nabi sallallahu alaihi wa sallam ní pé gbogbo bí wọ́n bá ti ń dákọ̀ ọlọ́run kọ́dà pé pé wàásì wọ́n ń ṣe majalisu dékèrè làwọn ń pè o torí kan máa wà pé wọn làwọn èèyàn máa lọ azikiri <laughs> ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo bíi téèyàn ọba ti gbọ́rọ̀ ọlọ́run tẹ́rù ọlọ́run ọba tí wọ́n da kọ ọlọ́run bẹ́ẹ̀ ìwọ náà gbìyànjú ọmọ lọ ìmọ̀ lẹ́kùn ìmọ̀ nìyẹn ni pé à wọ́n fẹ́ ṣe lẹ́kṣọ̀ bí báyìí à wọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́run níbi báyìí à wọ́n fẹ́ ṣe nǹkan báyìí tó jẹ́ mọ́ ntọ́lọ́run ọba fẹ́ níbi báyìí Ah, kọ́dà wọ́n fẹ́ ṣe mítìn ní bó ní mọ́ṣáláṣí wa yìí bó la ṣe tún tọ́ílẹ̀tì rẹ̀ ṣe wáyé ọlọ kò síbẹ̀ yóò ṣe máa lọ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ tí má ní rè ò ní máa lékún kọ́lọ́nkọ́ se rọrùn fún wa ah, ẹlẹ́ẹ̀kẹjọ ara ẹ̀ náà lára eléyìí ká tó kú níbi eh, huduuru majalisi dhikri òun náà ni kéèyàn ọmọrú àwọn èèyàn tí ọmọ bá rìn ọ̀rẹ́ ni ẹ kọlíìgì mi ni ẹ kọ́símẹ́tì mi ni ẹni tí ó máa fà yẹn lọ bí títọ́ lọ́hùn ó fi máa lékún lára yẹn òun ni kéèyàn máa bá rìn sọ̀rọ̀ rẹ̀ tí ń bá ti ń sọ fún ọ pé ní kílẹ̀ ń gbọ́n bí wá sí òun náà kílẹ̀ <laughs> kílẹ̀ ń gbọ́n bí kílẹ̀ ń gbọ́n bí wá sí òun náà kéèyàn ó jìnnà sírù máa bárú èèyàn báwọn rìn torí pé àwọn lárúbáwá ní òwe kan tí wọ́n máa ń pé asọ́hìbù sáhìbù ni asọ́ọ̀hìbù sáàhìbùn ọ̀rẹ́ máa fààyàn o yọ padà nínú kí wò ó rí fà síbi tiẹ̀ àbí kóun náà padà fà ó síbi titiẹ̀ kọ́lọ̀ ń kó sàlékún ìmánì wa ok ó ti fẹ́ẹ́ dé orígun kan náà ẹlẹ́ẹ̀kẹjọ albu'du anil ma'asi ẹlẹ́ẹ̀kẹ ṣẹlẹ́ẹ̀kẹ sanu ẹlẹ́ẹ̀kẹjọ ni eléyìí tí mo wí yìí mo fi mo fi kún odoro majalisi dhikri ni ara ń tí wọ́n máa láti máa lọ bí tọlọ́hún òní kó ipá àwọn téèyàn ń bá rìn àwọn tí wọ́n encourage yẹn láti máa lọ irú bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹjọ òun ni àdúgbò àdèmọ̀ àásì kájìnà sẹ́sẹ́ àní pẹ́ lórí eléyìí tóró ti ń jáde púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ kékeré ká má fojú kéré ẹ̀ṣẹ̀ kankan nínú tí máa jẹ́ kí ìmánìyàn kí kó lékún ni ẹlẹ́ẹ̀kẹsàn al-iktharu mina nawafil kéèyàn má dúró lórí pé ní ọlọ́run sẹ́nu tó ọ̀fẹ́ nù ọlọ́run sí ẹnu tí ọ̀fẹ́ nù wọ́n náà máa ṣàlékún èyí tá à ń pè ní náfìlà sẹ́ríbi ṣètò ni ráyè dé lọ́dọ̀ ẹlòmíì practically tèmi rí ni o tí wọn náà ti rí kì í ṣe pé kọ́dà àyè ni ò ní yọ wà mọ́sálásí òun àtẹnìkan kọ́dọ̀ ó lè jẹ́ pé òun ń bọ̀ wá mọ́sálásí pé kóun ó tètè dé mọ́sálásí ẹnìkan ṣètá nìkan wà cross yẹn wọ́n wá dó ní veranda masalasi wọ́n máa rojọ́ ntí ó gbé wọn kó ní ẹjọ́ òní pé allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah wọ́n wá sáré lọ kí jama wọ́n sì sálámà jama òun tán torí wọ́n parí ọ̀rọ̀ òun pé mùsùlùmí ṣe máa pé ẹjẹ kí n sáré kírun <laughs> ẹjẹ kí n mùsùlùmí <laughs> mùsùlùmí ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kan kọ́ wa bá débi pé ẹ dàkún ẹ jẹ́ ń sáré ẹ jẹ́ ń sáré kírun bọ́ba tí wàá sáré kírun bíraka mẹ́rin náà ni gbogbo èyí tó kíré mẹ́rẹ̀ẹ̀rin òun gan náà ibi ọkàn rẹ̀ wà náà níbi ọ̀rọ̀ tó fi ilẹ̀ tó fi wàá sáré kírun torí náà gbogbo àwọn tọ́lọ̀ ní ká ṣe tọ́jọ́ ràn yàn ẹjẹ́ á gbìyànjú bàbá sọ̀rọ̀ yàn tán ká ṣe náà fílà ìwọ ló lò ń kẹ́ ẹ́ torúkọ àwọn àǹfààní náfìlà yìí ni pé ọmọbi tọràn yẹn ó gbé ọ dé kùdìẹ̀kùdìẹ̀ tó bá kú mẹ́ àwọn náfìlà yìí lolúwa máa fi kún o náfìlà àrùn náfìlà àwẹ̀ bẹ́ẹ̀ lómi bá ti sínú rọ̀mọ̀bọ́ náà <laughs> ọdọdọdún mi àti àwẹ̀ káyókáyó àti hamisu àti àtijọ́ àràfà o ẹlòmíọ̀ mọ́ ẹ jẹ́ ká gbìyànjú rẹ̀ bàbá tí lágbára ma ara ń tí ma jẹ́ kí ìmánu lékún ni ẹlẹ́ẹ̀kẹwàá ibẹ̀ náà la dúró insha allahu ta'ala òun su'alullahi ta'ala ziyadatal iman bẹ́ẹ̀ yẹn bá wà ń lo gbogbo àwọn ntaawi ó ní di kó tún wá dún ní má kọ́ máa bẹ̀ lọ́hùn inú àwọn ọ̀nà tí ìmánu fi máa tí ma lékún lọ́dọ̀ ma nẹ́bí adama ni pé kọ́mọ kọ́mọ bẹ ọlọ́run pé ọlọ́run dákun jẹ́ kí n ma lékún ní ìmánì. وفي الحديث ننو حديث النبوة محمد صلى الله عليه وسلم رواه الحاكم والطبراني بإسناد صحيح ولا النبي ني إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله تعالى أن يجدد الإيمان في قلوبكم wọn là nẹ́bí sallallahu sallam ní ìmánì máa gbó lọ́kàn èèyàn kama yakhluqu thaw bẹ́yẹn sì máa lo aṣọ gbó ara àwọn ẹ̀rí ziyadatul ìmánì wa nuqsanuhu nìyẹn pé ìmánì a máa ṣe kínní ìmánì a máa gbó lọ́kàn ọmọ anabi adama bí ìgbà tí èèyàn wọ aṣọ tó tó gbó kí wàá lóògùn ẹ̀ fasalullaha ta'ala an yujaddida al-imana fi qulubikum anabi ni ẹ ma wá bẹ Ọlọ́hun ẹ ma ṣàdúrà pé Ọlọ́hun má jẹ́ ìmánì tèmi ó gbóbe ńlẹ̀ yọ ya o kí ìmánì mi ọ ma ìtumọ̀ tajdidu ni pé kó ma wà renewed every time anabi nínú àdúrà téèyàn máa ṣe ni sallallahu alayhi wa sallam mo pé àwọn practical uh, methods mẹ́wàá tọ́lọ̀ ní alẹ́ mẹ́nu báyìí bọ́lọ̀ ń bá ní kẹ́yìn ó lè ṣe mẹ́wẹ̀ẹ́ wá alihamudulilayi bọ́ọ̀ bá tí ì lè ṣe mẹ́wẹ̀ẹ́ wá bídà jì ni bídà mẹ́ta ń bẹ̀ ní bẹ̀rẹ̀ láti bì kan ìwọ náà ó rí i pé lẹ́bù tọ́ wà ó ó yó ìmánì rẹ̀ ó increase ó tún wá lè há di mẹ́ta míì mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tọ́lọ́run ó fi ṣe é nírọ̀rùn fún ọ kọ́lọ́n kọ́ mọ́ ká wà nínú àwọn tí ìmánì rẹ̀ ó máa lékún kọ́ kí ìmánì wa kọ́ dínkù o. هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه جزاكم الله خيرا آه wọ́n béèrè béèrè ti kúnlẹ̀ ọ̀gá pẹ̀lú níwájú abu abumadiya ọ̀rọ̀ ibi ọ̀dẹ́rù gbàmídé abumadiya náà ni ọmọ yẹn ju eléyìí èmi náà gbé báyìí kì fún wa ni wọ́n máa àwọn béèrè náà àmọ́ àwọn kan bẹ tí bẹ wájú mi yà yín náà òun ni pé wọ́n ní gbogbo àti wọ́n ń ka àwọn nǹkan tí wọ́n ní wọ́n fi máa lékún bíi mẹ́wàá wọ́n ní wọn ò ka mólúdì nàbí sí pé ìfẹ́ ànábì ká kójọ náà láti ṣe mólúdì ànábì pé ìjọ òun náà ò sí lára tí ó fún fẹ́ ànábì ìmánì wá ṣe kankan kan sí dáadáa ẹ̀hẹ́n bisimilahi. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ní ìdáhùn sí béèrè tí wọ́n ní wọ́n béèrè yìí pípé amẹ́nubà nǹkan mẹ́wàá lóòótọ́ bàjẹ́ ìdákọ mọ́lúdì sálákọ̀ọ́kọ́ síkọ̀ yẹ kọ́ wọ ẹ̀kẹ́ wá èsì ni pé kò lè wọ̀ ọ́ ntí ò lè jẹ́ ọ̀wọ́ ni pé anikini máa lékun imani ìsentọ́lọ̀ ní kí a ṣe yazidul imani eh, yazidul imanu bí tọ́ a ẹ̀rọ kun kọ́ra bá a bá rí ẹni tí ń ṣe mọ́lúbi yẹn àyìnbá ti bínú sáfarabalẹ̀ gbọ́ ntí à ń wí yìí ni gbogbo tíra láyé ntí wọn kọ́ bẹ̀ ni pé kí ni ó jẹ́ imani ó lékun o ṣe ń tọ́lọ̀ ń pọ̀ ọ́ láṣẹ pé máa ṣe ẹ̀rọ gbogbo ń ta kàkálẹ̀ yìí àṣẹ ọlọ́run ni àbí kéésì àṣẹ ọlọ́run máa ka kurani máa rántí kọ́dà mẹ́rin wa nù alukurani karim kọ́ wá síbi kan <laughs> tọ́lọ̀ntìlẹ̀ yìí ó ṣe mọ́lúdi ànábì kálá mẹ́lẹ̀ bẹ́ẹ̀ sallallahu wa sallam ntí o lè dé kó lékun yìí máa níyàn nù kèsì pa bẹ́ẹ̀ nìkan ń bọ́mọlúdìjà àmọ́ ntí yìí máa jẹ́ yìí máa ní ọ̀gá gbogbo tíra láyé ntẹ́ bá ń bẹ̀ náà ni pé. Yezidul imanu bi ta'a nítorí jẹ́ ìmánu olékún o òun ni máa ṣe ń tí máa tẹ̀lé ńtọ́lọ̀ ní kí o ṣe máa tẹ̀lé àṣẹ ọlọ́run kọ̀ wá kan inú alukur'an karim tọ́lọ̀ ti pàṣẹ pé a ṣe mọ̀lúdì tọ̀ lọ́dọ̀ ànábì ńkọ́ ń bọ̀ <laughs> sallallahu alaihi wasallam ẹnìkan ní sẹ́mi pé ọlọ́run fún àwọn èèyàn ńlá káyọ̀ lóríṣiríṣi ẹnìkan níbi ìjà bí wíìkì tó lọ yìí náà ń gbọ́ tiri mọ́lúdì nǹkan ọwọ́ ní òun ní quiz quiz competition àwọn ìbéèrè tá a mọ̀ ẹ́ pé lórí nẹ́ẹ̀tì ni o ẹni ọba sì gbà gan ó ṣe é ṣe kí ọgbẹ́ bùn kọ́ba pé mo lè má tètè rí ni bàá máa kà á wà nù <laughs> bọ́ nínú tí mo rántí ń bẹ̀ ni pé ó fẹ́ ta làákà ìwà jìnnì ẹ má wọ àwọn ìbéèrè o dárúkọ déètì ọjọ́ tí anabi kọ́kọ́ ṣe mọ́lúdì láyé ẹ̀yin náà máa kọ́ kalẹ̀ o pé kọ́ra bẹ́ẹ̀ bá jẹ́ gẹ̀ mí gún fún yín lẹ́bùn. ìbéèrè kejì irú àwọn ẹsẹ̀ orin wo ni Abubakar kọ nígbà tí ó ṣe mọ́lúdì mọ́lúdì anabi ó di mélòó ọwọ́ ọbẹ̀ tó béèrè mẹ́wàá tó tó bẹ́ẹ̀ ètí ń gé sí gbogbo ẹ̀ ni pé nbọ̀lá ti rí kò sí kò sí wàláyé anabi ò ṣe mọ́lúdì sọlọlọ mọ́lá mọ́mí ní bóyá káwa náà fi kàn kún pé láyé umaru ńgbà tí umaru ṣe mọ́lúdì o ta ni chairman sẹ́mọ̀ ẹ lè mọ̀ torí pé kò sí <laughs> ẹ eh, abilaye mọ maliki ta ni guest lecturer níbi mọ́lúdi ìmáàmù maliki ta mọ̀ kò sí ni ò jẹ́ mọ́ ẹ dákun lẹ́yìn gbogbo eléyìí ah, ọlọ́run kọjá gbọ́ kọjá gbà sẹ́sì rọ́ọ̀kan tá a mọ̀ sásábẹ́ rẹ̀ yí pé èèyàn lè fìfẹ́ ànábì hàn àwọn tí ń ṣe mọ́lúdi fẹ́ràn ànábì ni ẹ pé kí ni béèrè inú àwọn àtàbúbákiri sidik asidik radiyallahu anhu àti umaru ibn al-khattab tá ń fẹ́ràn ànábì jù èyàn ò lè tán rẹ gbogbo àwọn sọ̀hábì ànábì ìfẹ́ ànábì wọn ò kéré kìí ṣe gbẹ́ tiwa yìí obìnrin obìnrin káti ẹ̀ mọ́tì ẹ̀ mọ́tì ìsọlẹ́bù àwọn abubakar àwọn umaru nínú àwọn sọ̀hábìyàtì anabi jáde ó lójú ogun jọ kan èrò wa dé pé àwọn tó bógun lọ ni o àwọn tó bógun lọ ni o àwọn tó bógun wọn nígbà tí wọn wá wọ gbòòrò Medina ìyá kan obìnrin bìnrin nínú àwọn sọ̀hábìyà radiyallahu anha bàbá rẹ̀ lógun ọkọ rẹ̀ lọ. Lo ogun ogun kan yìí náà ni tí wọ́n lọ aa ah, bígbà tí wọ́n gba àwọn tó sùn lógun yìí pọ̀ o òun á ní ọ̀pọ̀lọ́hún tó lọ tí è gbúrò <laughs> ó ní bàbá tí è mọ kò sáyé fóònù pé ẹ dákun ṣe dáadáa lẹ́yìn wa o ó dìgbà tí gbogbo wọn bá dé tí wọn bá rí ẹni tí wọn bá rí náà wọn tó wá pé tọ ìwọ ọba ogun lọ <laughs> tọ ní kúkúrú òun fojú sọ́nà wo bàbá ń fojú sọ́nà wo ọkọ ń fojú sọ́nà wo ẹ̀gbọ́n ẹ̀rákùn kí ló tún kù ó súnmọ́ ẹni jù báwọn lọ ẹ́ tọ̀ wọ́n nígbà tí wọ́n wá dé ònkálukọ́ ọmọ wa wá wò pé ṣe la mọ̀ yín gẹ́gẹ́ bí àdámọ́ mẹ́yẹn pé tani tani wọ́n láwọn sáwárí pé ẹ arábìnrin yìí sàn pé tálóyún àwọn tó mọ ọkọ rẹ̀ wá ń pè á ọ wà nù àwọn tó kù wọ́n rò pé bí ìgbà tí nǹkan bá yàn tí ó tí ó dákú àbí kínní ìyá yìí sàn lọ náà ni kò bí ìgbà tí nǹkan kan ọgbọ́ o èyí ńgbà táwọn kan tó rí wọn ni ok àbúrò lamẹ́yìn nù rahimahullah náà ti ń lọ náà ni ọkọ ọkọ ṣé mo ti dá kọ ọkọ ìṣọ́ta mẹ́tẹ̀ẹ̀ta dé kọ̀sọ́ kankan tọ́ yé wọ́n ní ẹ pé ibo nìyà ń lọ li annaha lam tara nabiyya sallallahu alayhi wa sallam ẹ̀yìn lẹ́yìn la nabi wa. àṣé ntí tájẹ́tì tiẹ̀ sá ni pé aina rasulullah sallallahu alayhi wa sallam. nígbà tó wá fojú gán ní anabi báyìí pẹ̀lú gbogbo tó ti gbọ́ ni ẹ pé kí larabirin yìí wí. kullul masaibi ba'daka hayyina gbogbo musiba tí ó ti kàn ọ́ ara ọgbà òfuyẹ yọ wá padà lọlé yọ lọ yọ lọ yọ lọ sọfọ ọkọ rẹ yọ lọ ṣe ti bàbá rẹ yọ lọ ṣe ti ẹ̀gbọ́n rẹ amasa anabi wà láyé gbogbo yòókù fuyẹ ẹ̀dá kun ṣe ìfẹ́ ìfẹ́ kan bẹ́ẹ̀ pa ẹgbẹ̀rún màálù tẹ̀ ṣe ṣe ìfẹ́ òun tóru eléyìí abẹ́lómi tó ti yé pé ọ̀nà jẹ́ni àmọ́ ọ̀rọ̀ mọ́lúdì ká wá sọ yàn yín lónìí bọ́ ká clear rẹ̀ pé challenge ni lóòótọ́ pé èé ṣe tẹ́ ẹ̀ ka mọ́lúdì máa ntí o já ka ni pé kò sínú tọ́a kò sínú kíni tọ́a kò sẹ́ẹ̀rì fún nínú alukur'an kẹrìm kò sì sínú sunna nebo muhammad sallallahu alaihi àwọn tá a sin tó ń tẹ̀lé adakọ̀ abubakar adakọ̀ umaru akakaka aka imaamu maliki àwọn ìbéèrè yìí kọ́ra bẹ́ẹ̀ bá mọ̀ lọ́la ó lè wá bá wa lọ́rin pé mo ti rí ansa rẹ̀ guest lecturer <laughs> gbàdí mamaliki guest lecturer mọ́lúdi mamaliki tí a máa la fún lẹ́mu <laughs> kó mu ti ra wa pé <laughs> ibi tí wọ́n ti dákọ̀ ẹni ó ṣe wá sí ń bẹ gbogbo eléyìí kò sí ni ò já mọ̀ ẹ̀sìn jáwa náà gbà bẹ́ẹ̀ àwọn ọ̀nà tá a fi fìfì ànábì hàn sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ títẹ̀lé ntá nẹ́bi wá mú wá òun lọ ga pé èèyàn fi mọ̀ pé èèyàn fẹ́ràn nẹ́bi kọ́lọ́n kọ́ mọ́ sàṣẹ rọrùn fún wa o wàláhu ta'ala ala ẹ fẹ́ fi kún. mọ̀lídì anabi sallallahu alaihi wasallam ń sọ mọ̀lídì sehu ti dé ẹ dàkùn ẹ̀sọ́ ti sehu tá ná mílíọ̀n bílíọ̀n sisi mọ̀lídì sehu ó ti dé. ẹ dàkùn ká mọ́ gbàrà wa lásìkò ńgbà tá a bá lọ́lọ́wọ́ ọ̀bẹ wa mọ̀lúdì anabi <laughs> sallallahu alaihi wasallam ẹ bá gbókè ló tó kù gbogbo ẹni tí ọba yìí pé ọlọ́run sì ní kí ó létí téèyàn fi gbọ́rọ̀ òdodo yọ mọ̀ pé ńgbà tó lọ́wọ́ ọba bẹ̀yàn mọ́lúdì ànábì kò lè bẹ̀yàn ní mọ́lúdì ẹni tí ò tó ànábì sallallahu alaihi wasallam. alhamdulilayi baba kan ni wọn béèrè béèrè yìí pé ọmọ àwọn tí àwọn fi sílé kéwù àwọn òpé ńgbà títí ń kéwú títí ń kéwú á ah, àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run yóò máa hàn lọ́wọ́ rẹ̀ yóò máa hàn lára rẹ̀ kì í mú tẹ̀sùbà lọ́wọ́ ń tiẹ̀ pé ń sì máa fọwọ́ kà wọ́n lẹ́mìí pé ah, ọmọ tá a fi lé kéwú tó ń náà tiẹ̀ máa mú tẹ̀sùbà lọ́wọ́ ẹlòmíà máa fi kọ́tí bàbá mi kọ́kà sá tiẹ̀ máa mú lọ́wọ́ pé yẹn náà gbá ah, ọmọ lé kéwú oníbi bá ń kà kalẹ̀ ó máa bá kí pé kí ni ìfọwọ́ Bismillah. sẹ́rí èsì lórí kò yàtọ̀ fún èyí tó ṣáájú ọlọ́run kò já gbọ́ ni bóyá ká tún jùun náà kalẹ̀ ń béèrè kí ni kọ́lọ̀ tẹ̀sùbà nàbí ẹ̀rẹ́rìn ni bẹ́ẹ̀ bá mọ̀ ọrùn là nàbí máa fi tẹ̀sùbà rẹ̀ kọ́ àbọ̀wọ́ àbẹ́tí kí ni ń ṣe wá mùsùlùmí ọ̀nà mélòó là nàbí dá tẹ̀sùbà rẹ̀ sallallahu alayhi wa sallam èsì lórí gbogbo eléyìí ni pé kò sí ẹ kò sẹ́nìkan tó lè gbé ń bẹ bí àwọn kankan bá wá wọ́n bá wá jáwọ́ ìsìláàmù lẹ́yìn tá nẹ́bí ò sí mọ́ ọjàwọ̀ ni ńjọ́ tí òdodo ọ̀rọ̀ bá wá dé pé ẹ dákun irú ìsìláàmù ò là nẹ́bí ṣe àjáwọ̀ ni a pàtì níta ń bí náà nù àti mọ́lúdì. No àti tẹ̀sùbá àti nǹkan míì náà ọlọ́run anabi lọ́lọ́run rẹ̀ sẹ́mi àtiwọ́ o sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi e, e, e, jẹ́ ti wá sàlàyé gbogbo àdìkìrì anabi máa sà àdìkìrì sallallahu alayhi wa sallam ẹlòmíì ó pe ah bó lè yàn ṣe máa wá ka èèyàn ṣáṣe subhanallahi thirty three yàn ṣáṣe alhamdulillahi ìwọ lọ́kọ̀ ṣe nìyí ebe ntọ nkọ sese bó ní ṣe tiẹ̀ ọwọ́ ìkànnì náà la nẹbi máa lò kò sì dàrú <laughs> sallallahu alayhi wa sallam torí náà ẹ dákun Ọlọ́run ọjà gbọ́ Ọlọ́run ọjà gbà o na ṣe ká bẹ gẹyìn. òun láti bira wa ni àṣẹ níbi ọgbẹ́ ẹ̀wẹ́ pé káfi sílà ká yàrá wa pé ńbọ̀lá nẹ́bí máa fi tẹ̀sùbà tiẹ̀ kọ́ sallallahu alaihi wasallam ọwọ́ ní sọ́mẹ́ni àbẹ́tí àbọ̀rùn àbí kíntun ni ẹlòmíràn wa kọ́dà tó nínú mọ́tò mùsùlùmí a ti sọ di àlámẹ́ <laughs> mùsùlùmí kọ́dà ẹlòmíràn challenge àwa tá nínú mọ́tò wa pé tẹ̀sùbà yín dá sàn pé bí ẹ bá débi kan kó fi mọ̀ pé <laughs> mọ̀ pé mùsùlùmí lè yàn ọlọ́run ó ṣàánú wa o ọlọ́run ó ṣàánú wa o ẹ dákun àfi alimami maliki rahimahullah imamu maliki ni ẹ má dara yín láàmú malam yakun yawma idin diina falan yakuna yawma diina imamu maliki ló lè principe ń látàyè tiẹ̀ tí o tiẹ̀ tí pẹ́ kè pẹ́ anabi nírú ẹ̀sìn tí o a imamu maliki nírú ẹ̀sìn tí o bá sí. Si lójú ayé ànábì bẹ́ẹ̀ bá tan rẹ̀ dọ̀la ìyá ń tan rẹ̀ ni o kò lè jẹ́sìn lónìí Imam Malik ń sọ láyé tiẹ̀ sẹ́wárí pé lónìí gan tọ́tí ẹ̀ wá ti jìnnà jù sẹ́ńtì ọ̀ jẹ́sìn láyé Imam Malik lè dẹ̀sìn lónìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o kọ́lọ́n kọ́ mọ́ sá sàmánà wa o. ọlọ́run kò bá a dúpẹ́ fún yín ẹni ìbéèrè tí yẹn bá wọwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ẹ rí òkà kan ogun tó dédé ìdajì ìka mi ogun òkà yẹn funfun ni wọ́n wá kọ àti mi sí wọ́n kọ nọ́mbà sí wọ́n kọ gbẹ wọ́n aláwọn béèrè pé kílẹ̀ fi ń ṣe wọ́n ní àwọn fi ń fa àti mi sẹ́ẹ̀kà ni pé kọ́dà wọ́n ń ta ní bíi eight hundred naira bíi one thousand máa ta òkà bóyá rẹ̀ ni tó ní yàrá gan bóyá ká fi ṣàpèjúwe ṣọlá ẹgbẹ́ torí èmi ọ̀ mọ́rú òkà àwọn o bàbá rí ẹni tó níyà yìí. <laughs> ẹ ṣe rí.